ojú wa tó lé ojú wa tó kó. gbogbo ẹ̀yin èèyàn wa mo mọ̀ tún kí yín káàbọ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ayé o <laughs> ní gbogbo tẹ́ ẹ ti lórí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa bó lójú ọjọ́ ṣe rí ọ̀dẹ̀ ọ̀dùn bí hmm. ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ kásáré gbọ́ <clears throat> ẹ má bínú jàre. ṣé ìwòsàn nílò mọ̀ jáde? sọ nǹkan kan ẹ̀gbọ́n tó sọ ni ó ní ààrẹ Tinubu òótọ́ láti gbọ́n tòótọ́ ó ti mú kí náà ń pè é Emefiele Emefiele Emefiele jàre ẹ má bínú jàre Emefiele ó ní ó ti mú Emefiele nítòótọ́ yes you are doing well you are doing well bí àṣeyàn kan a ní you are doing well ó ní òkè ó ti mú Emefiele good a tún ti gbọ́ náà wípé báwa ọmọ kékeré yẹn that young guy ó tún ti mú náà former EFCC chairman ó wá ní aṣíwájú etí ẹ̀ mélòó ó ní iṣẹ́ kan wà tó máa ṣe o ó ní Buhari gangan fúnra ẹ̀ Buhari former president Buhari gangan fúnra ẹ̀ ó ní o gbọ́dọ̀ probe ààrẹ Buhari that's the latest word tó ń trend báyìí o ó ní o gbọ́dọ̀ probe Buhari gangan fúnra ẹ̀ probe ìjọba ẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ ṣèjọba gbogbo àwọn tí wọ́n ní àwọn jọ darí ìlú gbogbo àwọn ministers ṣé Sani tó wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ̀ ó ní kí wá ṣe pé àwọn mínísítà nìkan o ó ní kì í sáwọn yẹn nìkan ó ní àwọn kàbá kan ń bẹ pé aṣíwájú ẹ̀gán fúnra ẹ̀ báwọn dá ń sọ yìí pé aṣíwájú mọ̀ wọ́n wípé gbogbo wọn yẹn pátá ló gbọ́dọ̀ probe ó ní tòótọ́ ó ti dé Emefiele lè dúró even recently ààrẹ aṣíwájú Tinubu sọ̀rọ̀ lórílẹ̀‐èdè France wípé ah lábẹ́ Emefiele as a governor of Central Bank pé ẹkọ́nọ́mì ah, wa ah, ó wà rot gbogbo nǹkan ló bàjẹ́ ṣé ìsọ̀ni wa ní good òótọ́ ló sọ aṣíwájú ṣùgbọ́n kì í ṣe ẹkọ́nọ́mì nìkan ló bàjẹ́ o ẹkọ́nọ́mì nìkan kọ́ ló bàjẹ́ ó ní tá bá sọ pé a fẹ́ sọ wípé nǹkan bàjẹ́ púpọ̀ ó ní àwa bẹ̀rẹ̀ pé mo láti bẹ̀rẹ̀ ó ní wípé ààrẹ Buhari gangan pé kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kó lọ múra kó sọkàn akin gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wípé tabaníkàwò náà South Africa South Africa ńlẹ̀ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe bí former president wọn ṣe bọ́ prop well and nothing happen wọ́n jù sẹ́wọ̀n ó ń sẹ̀wọ̀n lọ́wọ́ wípé gbogbo wọn yẹn ó gbọ́dọ̀ prop wọn ó tún àtẹ̀síwájú ó láwọn ministers kan ń bẹ Mm, ó dákọ̀ wọn ministers yẹn ó ní irú eléyìí minister ni irú eléyìí gbogbo wọn yìí gbogbo wọn náà lẹ́jọ́ jẹ́ ó tún wá tẹ̀síwájú náà rẹ̀ ó ní àwọn kàbá kan ń bẹ aṣíwájú ìwọ náà mọ̀ wọ́n ó ní gbogbo àwọn kàbá yẹn wípé o gbọ́dọ̀ probe gbogbo wọn pé ìyẹn gangan la fi máa mọ̀ wípé òun ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ààrẹ náà ìbéèrè tẹ́lẹ̀ wá fẹ́ béèrè rí lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ má jà tara wa ẹ gbọ́ ṣé ó pọ́síbù kásíwájú Bọ́lá Ahmed president kó ló fẹ́ probe Buhari pé Buhari o lẹ́jọ́ jẹ́ ó yẹ ẹ lọ wádìí ẹ̀ ẹ lọ wádìí gbogbo bó bá ṣe ṣèjọba èmi ti dé o èmi ò ní gba ìjọgọdọ láàyè o pé kí ààrẹ wa sọ bẹ́ẹ̀ kí wọ́n dẹ̀ gbégbèsè yẹn kí wọ́n dẹ̀ lọ you get ìbéèrè tèmi wá ń bí ẹ̀yin èèyàn wa níbi ẹgbọ́ ṣé ó possible ó tó tẹ̀síwájú náà rẹ̀ ó ní aṣíwájú sọ káàkiri ibi tó bá lè là ń bọ́ ọmọkùnrin <laughs> bó ṣe ń sọ̀rọ̀ yẹn nìyẹn wípé aṣíwájú you have to gbé gbèsè yẹn you have to fight this fight káwọn èèyàn lè mọ̀ wípé àtúntọ́ èèyàn dáadáa ni ọ́ ìgbà tó yẹ aṣíwájú sọ̀rọ̀ ní France Shehu Sani ó ní mo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní France ààrẹ Tinubu gbogbo ẹ̀ ni mo gbọ́ ṣùfìtàn wẹ̀ gbogbo àwọn tó yẹ kẹ́ ẹ máa gbé ẹ ti gbé wọn ó wá ní ṣé wá rí ọ̀rọ̀ tẹ́mẹ́fìlì tá à ń sọ yìí wípé London Emefiele pé ẹkọ́nọ́mì wa ó wà rot pé ẹkọ́nọ́mì wa ó dojúrú ó ṣe gbogbo ẹ̀ ó ṣe tibí ó ṣe tọ̀hún ó ní no kì í ṣàwọn nìkan ó ní tó ṣẹlẹ̀ sí Nàìjíríà ó lójú wípé ẹ̀rọ eh, ẹkọ́nọ́mì nìkan nìkan ó ní Buhari báyé jẹ́ gidi ni o bó ṣe sọ nìyẹn ó ní buhari bà nǹkan jẹ́ ó ní ó kù two minutes tí buhari ṣe ń lọ buhari ṣe ń yáwó buhari yáwó ó ní gbogbo ministries kọ̀ọ̀kan gbogbo ministers tó dibẹ̀ mú ó ní aṣíwájú probe gbogbo wọn you have to probe them you have to probe them sọ́ka akin ibi tó bá le là ń bọ́ ọmọkùnrin àwọn kan wá sọ̀rọ̀ wọ́n ní ẹ̀ ẹ má máa tanra yín ṣe bí aṣíwájú tẹ̀ ń sọ yìí ṣe báwọn Buhari ló gbéjọba fún ṣe bó wù wọ́n kí wọ́n gbéjọba fún aṣíwájú wọn ṣe gbéjọba fún pé tí wọn ò bá fẹ́ gbé fún wọn pé wọn ò ní gbé fún wọn ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ ni wípé now bóyá wá ni aṣíwájú ṣe máa sọ pé òun wá láyà láyà yíwà ní Buhari ò fẹ́ probe pé kò possible pé kò possible ẹgbẹ́ yẹn ṣé kò possible ìgbà tẹ́mi fi béèrè yẹn rèé o South Africa ńlẹ̀ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn sẹ́ ex president wọn ó dèrò ẹ̀wọ̀n wọn ló ba ayé jẹ́ wọn ló ṣe nǹkan tí ò dáa wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n gbé lọ ilé ẹjọ́ ó dẹ̀ jẹ̀bi wọ́n dẹ̀ sàṣẹ́ wọn wípé tá bá ní ká wò ó pé kò sẹ́ni tó tóbi jòfin lọ wípé as a president ó ní gbogbo agbára báyìí láti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe gẹ́gẹ́ bí ààrẹ kí gbogbo aráàlú kí wọ́n lè kan sára sí ọ ẹ tún wá gbọ́ ṣé Usani tún wá tẹ̀síwájú náà rẹ̀ ó ní sẹ́rí ìgbà tí Buhari jẹ́ ààrẹ ó ní ah ó ní nǹkan bàjẹ́ kọjá yìí o ó níbi tí Buhari ba nǹkan jẹ́ dé wípé ibi tó mọ̀ọ́mọ̀ ba nǹkan jẹ́ dé wípé ó ti ṣe débi pé kò sí bí aṣíwájú ṣe fẹ́ gbìyànjú try ṣe gbogbo ẹ̀ tó tó jẹ́ pé ìjọba àti ẹ̀ gan ìjọba tàṣíwájú yẹn yóò tún wá dáa tó èyí tí Buhari ti yẹ pípi tó bá nǹkan jẹ́ dé nìyẹn wípé tásíwájú bá dẹ̀ fẹ́ rí tó wà ńlẹ̀ yìí ṣe pé òun fẹ́ rí lè ṣèjọba o tí ò ní ṣe pé káwọn èèyàn mọ̀mọ́ bá bọ́gbú pé ó wà selective fún àwọn tó mú because àwọn kan ti ń sọ̀rọ̀ yẹn ń ṣe náà pé hmm, ẹ má bàa tanra yín pé ìgbà tí Buhari náà dé pé Buhari bò náà ṣe ṣe gìrìgìrì nìyẹn náà pé àtẹ̀yìnwá àtẹ̀yìnwó ẹ̀ kí la rí lábọ̀ Buhari báwo ni wọ́n sọ pé náà eléyìí yàtọ̀ ṣùgbọ́n ṣé ìwọ ṣé ìwòsàn ni wàá tẹ̀síwájú náà rẹ̀ ó ní you've started well president Aṣíwájú Tinubu ó ní ṣùgbọ́n ìgbésẹ̀ tó gbọ́dọ̀ gbé rè pé àwọn kàbá kan tó wá ń bẹ nínú ìjọba Buhari tó jẹ́ pé nǹkan eh, bá sọ lábẹ́gẹ́ o ó ní nǹkan bá sọ làwọn kàbá yẹn labẹ́gẹ́ pé Aṣíwájú gan fúnra ẹ̀ pé ó mọ̀ wọ́n bí aṣíwájú fúnra ẹ̀ mọ gbogbo wọn pé gbogbo wọn yẹn pátá wọn ò gbọ́dọ̀ lọ scot free pé wọ́n gbọ́dọ̀ gbé gbogbo wọn kí wọ́n probe wọn ẹ mọ gbogbo wọn náà àwọn rèé ṣe rí wọn àwọn rèé àwọn rèé ó ní gbogbo wọn probe wọn kí gbogbo ayé lè wí nípasẹ̀ tiẹ̀ wípé o ṣe kí ni o ṣèwọ̀n tó o lè ṣe ṣé òsán ní advice tó fún aṣíwájú nìyẹn o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wọ́n á fẹ́ ṣe nǹkan kan ẹ rí i pé eléyìí ó dàbí ìbéèrè ni mo nídìí èrò ọkàn gbogbo wa let's just be faithful ẹ jẹ́ á truthful síra wa ẹ gbọ́ ṣé aṣíwájú máa lè sọkàn akẹ́ láti gbèrú ìgbésẹ̀ yẹn ẹnìkankan ẹnìkankan tiẹ̀ sẹ́wọ́n ní ṣe bínú ẹgbẹ́ kan náà náà wà pé ẹni tí wọ́n jọ wà ní ẹgbẹ́ kan tó yẹ pé aláìní wọn àbí òun ṣe pè wọn pé kò rí kòsùn ni wọn pé yóò wá dì sí yóò wá ní ó yá ẹ lọ́mọ prop Buhari pé pé ẹ má dáwọ́ lé tí ò possible kò lè ṣeé ṣe pé gbogbo tí Shehu Sani ń sọ yẹn òun gan mọ̀ within himself pé kò possible ó ní kò possible ó ní gbogbo àwọn Shehu Sani tẹ̀síwájú náà rẹ̀ o ó ní kó ṣe investigation gbogbo wọn fẹ́nẹ́fẹ́nẹ́fẹ́nẹ́fẹ́nẹ́ wípé òfin wà pé aṣíwájú gan fúnra ẹ̀ sọ ní France wípé àwọn few people just few people nínú àwọn olówó yẹn pé àwọn ni wọ́n báàgì báàgì owó <laughs> àwọn ni wọ́n ń gbé tí wọ́n kàn ń jẹ tí wọ́n ń jẹ lọ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé news kan jáde lọ́sẹ̀ tó kọjá lọ́hùn níbi tí wọ́n ti ń sọ wípé Emefiele àti Eh, dàwúrà ṣé ìgbàgbé dàwúrà dàwúrà rèé wípé immediately tí wọ́n ti gbé Emefiele wọ́n ní Buhari wa àbí eh, dàwúrà ni bàbá ti ń tọ́ ara ló lára wọn ò yá tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ọ̀sẹ̀ tó kọjá yìí la gbọ́ pé dàwúrà tẹ̀ ń wò yìí àti Túndé Sábíù personal secretary ààrẹ Buhari ó rí ifo àtàrẹ Buhari gẹ́gẹ́ fúnra wọn gbogbo wọn ti wà London àwọn ìwé ìròyìn kan gbé Sahara reporter kan tiẹ̀ gbé pé ó ti sá lọ nìyẹn pé ìdánwò ẹ̀sìn pé kódà wọ́n sọ débi pé plane Aliko Dangote private jet tiẹ̀ wo ni wọ́n gbé lọ. àwọn èèyàn dẹ̀ ti ń sọ wípé Malami kí ni Malami ṣe tí wọn ò tí ì gbé Malami dì sí i bó yẹ kí wọ́n ti gbé Malami. àwọn èèyàn ń sọ wípé oríṣiríṣi gbogbo àwọn mínísítà yìí obìnrin oníjàábù wípé ah, ah, gbogbo orú àwọn eléyìí kí náà ti ń ṣe bó yẹ ká ti máa gbé gbogbo wọn pé téèyàn bá ti pẹ́ lórí mi èsì kéèsì tí ò yẹ kó báyàn bẹ́ẹ̀ yóò báyàn bẹ́ẹ̀ kó gbà wọlé ká kó gbogbo wọn wípé tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé lọ́sẹ̀ tó kọjá lọ ìwé ìròyìn kan gbé ọ̀rọ̀ nàìjíríà ọ̀rọ̀ nàìjíríà wọ́n bẹ̀rẹ̀ sí ní dárúkọ wọn ẹni tó wà ní NPA Nigeria Port Authority ẹni tó wà ní NIMASA wọ́n dákọ gbogbo wọn ẹni tó wà ní NNPC Mele Kyari gbogbo wọn wọ́n dákọ wọn pé ọ̀rọ̀ nàìjíríà ọwọ́ few few people ló wà wípé tí wọ́n bá gba ti ń bẹ lọ́wọ́ wọn tán bá rí gbà pé ọlọ́run gbọ́ ó tó gbogbo èèyàn pé tẹ́nibọ́dì ò ní lálàsí mọ́ ṣùgbọ́n ìbéèrè tèmi wá ń béèrè báyìí kò ní gbé ṣe rò pé aṣíwájú lè sọ wípé ẹ jẹ́ ká pòròpò ìjọba Buhari ẹ bọ́ sún pọ́sibú sún ṣeé ṣe ṣe ẹgẹ́ tó yẹ pé tá a bá wo orílẹ̀-èdè tí gbogbo nǹkan ti lọ nílé tó ń tẹ̀ lófin tó yẹ pé gbogbo ẹ̀ kò sí kò it's not a big deal but with the uh, peculiar situation of the country bí a ṣe rí bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan wá látẹ̀yìn bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan wá látẹ̀yìn sáà tí ever rí any ex president approve no ẹ get sáà tí ever rí ṣé Wùsánì tó wá tẹ̀síwájú náà rẹ̀ ó ní kí n wá ṣe yẹn nìkan ó ní èmi ní gbogbo wọn gọ́fìnà tá à ń sọ yìí náà ó ní gbogbo wọn pátá ó ní no matter ìbá kan tí ẹ jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fún ẹ tó fi débẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ you have to loyal to the citizen of the country probe gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan èyí tó bá dẹ̀ ti jẹ̀bi tó lẹ́ tó lẹ́bọ lẹ́rù nù gbogbo wọn gbá wọn sí gálò ká lọ́ mọ́ gbádùn bẹ́ẹ̀ ó ní gbogbo wọn ẹ ṣe kí ni ẹ probe wọn èyí tó bá ti tó bá ti lẹ́bọ lẹ́rù nù gbogbo wọn ẹ gbá wọn sí gálò kí wọ́n ṣe kí ni kí wọ́n lọ máa lo gbogbo gbogbo ọ̀rọ̀ tán ní gbogbo property tán ní ẹ gba gbogbo ẹ̀ lọ́wọ́ wọn bọ̀ ìbéèrè tèmi wá ń béèrè ó ní wípé oníṣẹ́ bẹ́ẹ̀ rí DSS ń ṣiṣẹ́ wọ́n ti ń gbé àwọn èèyàn wọ́n ti ń gbé àwọn èèyàn ó ní gbogbo mínísítà yẹn náà ẹ lọ gbé gbogbo wọn ó ní blọ́ndà wàhálà tí wọ́n dálẹ̀ ó ju pé ọ̀rọ̀ olówó lọ ó ju ọ̀rọ̀ Emefiele nìkan lọ àwọn kàbá ńláńlá kan ó ní wọ́n ń bẹ̀ńbẹ̀ ẹ gbọ́ ṣé ààrẹ Aṣíwájú Tinubu sáré ó lè sọ kàákin láti gbé gbèsè yẹn ẹ gbọ́ sókàn tí ẹ possible kárẹ̀ rò débẹ̀ pé ó yá ẹ bá ń propu Buhari ẹ bá ń propu gbogbo ministers ẹ má dẹ̀ gbàgbé o gbogbo ministers yìí náà they are still coming back o tá a bá wò dáadáa a sì máa rí ìmí inú wọn tí yóò padà wá sí ìjọba o tó sì máa wà nù kábínẹ̀tì aṣíwájú yìí o sáwọn èèyàn wa náà fẹ́ gbé ẹ̀yin èèyàn ẹ máa bá mi fi kọ́mẹ̀ntì èrò ọkàn yín ẹ máa fi sí. Si under comment section ẹ máa comment mo fẹ́ mọ èrò wa lórí ọ̀rọ̀ tí Shehu Sani tó rèsì ẹ gbọ́ sásíwájú lè sọ kàn án pin wọn náà ti mímí fi èlè ẹ get wọn ti mímí fi èlè wọn ti mú bàwá àwọn méjèèjì wọn ti kó wọn tòótọ́ ṣùgbọ́n àwọn tó kù ńkọ́ ó láwọn tó wà àwọn tó wà ń ta tán kàn tẹ̀ tí ì fọwọ́ kàn <laughs> pé tí ń bẹ lọ́wọ́ wọn kọjá rádaràda ẹ̀yin èèyàn ẹ gbọ́ bẹ́yìn náà ṣe rí gbogbo ọ̀rọ̀ nàìjíríà bó ṣe rí ẹ gbọ́ sásíwájú lè só lè gbé buhari só lè ní kókè ẹja gbé panẹ̀ kalẹ̀ ó yẹ wádìí gbogbo bí buhari ṣe ṣèjọba ẹ gbọ́ só pọ́sibú tó bá dẹ̀ wá gbégbèsè yẹn ṣé ó pọ́sibú kan fìyà jẹ wọ́n tó bá tó bá ṣe kéde tó bá rí wọn kán jẹ̀bi torí ṣé òwúsàn ní sọ ó ní nine minutes tí wọ́n ń lọ tó ti parí ìjọba tó wọ́n sì yáwó lọ tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ní ìjẹta òde yìí ó ní debt management nàìjíríà ló gbé jáde wípé gbèsè tí ń bẹ ńlẹ̀ ààrẹ tinubu mọ̀mọ̀ dábàá pọ̀ tó fẹ́ máa yáwó mi wọ́n dábàá pé wàá tún yáwó mi o pé ó ti pọ̀ ju o ara àwọn nǹkan tí sèwù sanni sọ nìyẹn o pé ààrẹ buhari tí sèwù sanni sọ nìyẹn pé ààrẹ buhari ó dá mẹ́wàá lẹ̀ ó ti dàrú ó ti bayé jẹ́ ó ti rọ nàìjíríà kó tó lọ ara tó wí nìyẹn now tá a bá wò bó o láṣíwájú ó ṣe rí ìjọba ṣe láì yáwó kò sì sówó ńlẹ̀ wọ́n ti wọ́n ti gbọ́n lẹ́gbẹ́ ti ṣe kíni wọ́n ti gbọ́n lẹ́gbẹ́ ẹ̀yìn èèyàn ẹgbẹ́ so possible káàrẹ̀ ẹ̀ aṣíwájú Tinubu kó propa rẹ̀ tó kọjá Buhari tẹ́ ẹ̀ bá dẹ̀gbà gẹ́gẹ́ play fọ́nrán kan fún yín ààrẹ Buhari kó tó lọ ó sọ̀rọ̀ kan ó ní ẹ má wàá pè mí sí kóòtù àbí ẹni wàá máa jẹ́rìí kankan àbí ẹ pè mí fún kankan ẹ bá pè mí will be in trouble ẹ̀yin náà wò come and give any evidence in any court. Otherwise, whoever it is, he will be in trouble. Nobody should ask me to come and give any evidence in any court. Otherwise, whoever it is, he will be in trouble. bàbá ṣe kéde bàbá fohùn lẹ́wọ̀ tó lọ pé ẹ má pè mí sí pèkúpè o ẹ̀yin èèyàn ẹ wá máa bá mi share ètò yìí ẹ bá ń pín ẹ jẹ́ ó viral mo fẹ́ gbọ́ opinion àwọn èèyàn mo fẹ́ mọ tẹ́ ẹ fẹ́ sọ ojú wo ló kọ sẹ́yìn kí lẹ̀yin rí sí ẹ gbọ́ sóṣèṣe ṣó possible ẹ fi ru ọkàn yín ràn ẹ bá mi comment ẹ dẹ̀ máa bá mi share ẹ ọ̀rọ̀ tó ń lọ ni o ọ̀rọ̀ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ lé ní ìní nǹkan tó gbogbo wa yìí o torí ẹ ẹ mọ̀ bá mi share ẹ gbogbo ẹ̀yin olólùfẹ́ atẹ́wò wa right from time to time gbogbo yín pátápátá ni mo kí a kú ìsinmi lágbára ọlọ́run gbogbo wa pátápátá lọ́lọ́run fún ní sinmi ọlọ́run ní sẹ́rù wa lórí o lẹ́rù òní láṣẹ ìdùnnú orí wọn nígbàgbọ́dé àní bá wọn kúkú ọ̀wọ̀ ọ̀wọ̀ láṣẹ ìdìbò mo kàn ní kí n sáré mú ilé ìwá fẹ́yìn èèyàn wa káwa náà sọ èrò wa lórí ẹ̀ bó o ló ṣe nínú ọ̀dọ̀ tí yín ojú wo lẹ fi wò ẹ̀yin tẹ́ bá dẹ̀ ń wo ìkànnì yìí fúngbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí ẹ subscribe sórí ìkànnì wa Araba TV lórí Facebook eh, YouTube tẹ́ bá dẹ̀ ti subscribe tán ẹ tan notification bell yín lẹ̀ kó lè máa notify yín anytime tá a bá ń ṣe live program tàbí a bá ju àwọn latest news update wa ìyẹn bó ṣe ń lọ tá a bá jù sórí ìkànnì wa bákan náà lórí Facebook àwa ń bẹ Araba TV náà ni ẹ follow one man get the notification yín ẹ tàn lẹ̀ náà likewise on tiktok our man náà notification yín ẹ tàn lẹ̀ kẹ́ ẹ follow one man. ẹ I nírè to báyìí lọ Move my recommend rí comment ẹ̀yin i need your comment god will bless every one of us ẹ ànírè jù báyìí lọ tó bá tún di ìgbà mìíràn agbára ọlọ́run àtúnjọ <laughs> pàdé láṣẹ ìdùmarè ẹ mú kí gbogbo ẹ̀yin yẹn wá lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ ibi tá a rí bọ̀dọ̀ ẹ ṣé ó nígbà kan náà. Àràbà tẹlifíṣàn ni tẹlifíṣàn ni ó online tv tàráyé ń gbọ́ Àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo. ẹ̀tún gbẹ̀kẹ̀ ń gbọ́. Àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri online tv